lẹ́yìn èyí ṣe bá rántí ẹlòmíì wò pé ah, mo gba jíire mo rún fọdún sóti ẹ̀ lọ́léèwé ni tó tẹ̀ ń sọ yorùbá tó ń dùn mọ́mọ́rán mọ́mọ́ <laughs> àárọ̀ lọ́léèwé alọ́léèwé alọ́léèwé gíga àkọlọ primary school léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ alọ́ secondary náà alọ́ polytechnic nígbà kó polytechnic alọ́ university kó bá dá yín lójú pé àná lọ́léèwé o àmọ́ lára àwọn iléèwé tá a lọ iléèwé kan wà tá à ń pè ní Ogun State Polytechnic nígbà tiwa Ogun State Polytechnic ni wọ́n ń pè é àmọ́ 1992 làwa kú òǹbẹ̀ ngbà kú òǹbẹ̀ mass com department àmọ́ àwọn tá a jọ lọ léèwé ngbà náà gbogbo àkóra wa jọ wípé ẹ jẹ́ ká máa ṣèpàdé o ká máa bára wa sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà dẹ̀ ló ti wà níbi iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ gíga gíga ẹ jẹ́ ká tó bá níbi tó ṣe ká wa lọ́wọ́ ká wa lọ́wọ́ bá a ti máa ń ṣèpàdé rèé o àmọ́ nínú ìpàdé wa náà la sọ pé ó dá o ẹ tẹ̀ jẹ́ ká lọ lé ìwé wa bí tá a ti jáde ẹ jẹ́ ká lọ wo bẹ́ẹ̀ department mass com ní Moshood Abiola polytechnic ni wọ́n ń pè ní ìsìn báwo ló ṣe rí nígbà wà ń bẹ̀ àwa mọ bó ṣe rí àmọ́ ní ìsìn ń tà ń gbọ́ oríṣiríṣi wọ́n dà pé àwọn tó wà ní kíláàsì pọ̀ wọ́n ti pa ọ̀dà ẹ ká mójú débẹ̀ o àwa ará àwọn èèyàn kan lọ ṣalamí wọ́n lọ bẹ̀ wọ́n padà sọ fún àwọn ní ah àwọn ìṣòro díẹ̀díẹ̀ wà tí wọ́n ní ń bẹ̀ o kódà ẹni tó jẹ́ head of department tí wọ́n Eh, pé eh, àwọn náà iléèwé yẹn làwọn náà ti jáde tẹ́lẹ̀ ibi wọn dẹ̀ ń sọ pé ìṣòro tó ń kojú àwọn pọ̀ àwọn ò ní kámẹ́rà àwọn ò ní gbá àwọn ò lámọ̀ná àà níbi tá a wà yìí náà tá a sì ń ṣiṣẹ́ tẹlifíṣàn táwọn èèyàn wá sí wà káàkiri àléèyàn lovision àléèyàn lórísun àléèyàn lẹ́ńtì àléèyàn lẹ́fàṣà àléèyàn lẹ́yà ti káàkiri àná ọ̀dà àwa nǹkan ṣe gbogbo àbá pawọ́pọ̀ àbá oríṣiríṣi kámẹ́rà àti gbogbo nǹkan tí ó yẹ kán máa lò kódà ẹ̀rọ ẹ̀múnú tutù tó máa ra tutù pẹ̀sẹ̀ àfihàn ńbẹ̀ náà òun náà ni àwọn àwòrán tí ẹ̀ ń wò yìí o ẹ kàn jẹ́ kí yín náírà díẹ̀ kẹ́ ẹ wò yẹn díẹ̀ nù. Nigerian I speak to let Nigerian I never have carried over Nigerian students. Grace! In our midst today, we have uh, distinguished 1992 set of mass communication. Yeah. Elohim and have come and joined. the donated series of equipment, camera to the department so that it may have.